إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابته وتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد عباد الله اتقوا الله تبارك وتعالى يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثقة الإيمان إنه وإن انقضى شهر رمضان فإن عمل المؤمن لا ينقضي قبل الموت قال الله سبحانه وتعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال جل من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وعلى آله وسلم إذا مات العبد انقطع عمله ولم يجد لانقطاع الأمل غاية إلا الموت ولكن قبل صيام شهر رمضان فإن المؤمن لن ينقطع من عبادة الصيام لذلك والقيام لا يزال مشروعا ولله الأمر في العهد كله وفي صحيح مسلم من حديث أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كقيام الدهر وصيام ثلاثة أيام من كل شهر قال فيها النبي صلى الله عليه وعلى آله وسلم ثلاث من كل شهر ورمضان إلى رمضان وهذا صيام الدهر كله رواه أحمد ومسلم وقال أبو هريرة رضي الله تعالى عنه أوصاني خليلي صلى الله عليه وعلى آله وسلم بثلاث وذكر منها صيام ثلاثة أيام من كل شهر والأولى أن تكون أيام البيض وهي الثالثة والرابعة والخامسة عشر في حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال يا أبا ذر إذا صبت من الشهر ثلاثة فصل ثلاث عشر وأربع عشر وخمس عشر رواه أحمد والنسائي في الصحيح وفي صحيح مسلم أن النبي صلى الله عليه وعلى آله وسلم سئل عن صوم يوم عرفة فقال يكفر السنة الماضية والباقية وسئل عن صيام عاشوراء فقال يكفر السنة الماضية وسئل عن صوم يوم الاثنين فقال ذاك يوم ولدت فيه ويوم بعثت فيه أو أنزل علي فيه وفي صحيح مسلم أيضا عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم سئل أي صيام أفضل بعد شهر رمضان فقال أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم وفي صحيحين عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وعلى آله وسلم استكمل شهرا قط إلا إلا شهر رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان وفي لفظ كان يزومه إلا قليلا وعنها رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وعلى آله وسلم يتحرى صيام الاثنين والخميس رواه الخمسة إلا أبا داود وهو له من حديث أسامة بن زيد عن أبي هريرة وعن أبي هريرة رضي الله تعالى عنهم أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض أملي وأنا صائم رواه الترمذي ọgbọ́n ní fún ọlọ́wọ́ ọba ọba iná ni ọba tí a fi ọgọ́rùn-ún lórí gbogbo àwọn orí tó ṣe fún wa ìjọ náà àti ìjọ rẹ̀ fún ọba nígbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará lílẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dára tó ti sílẹ̀ fún wa tó ti dọ̀jọ́ ìkéyàmà gbogbo àtàjọ́ sin ọlọ́run ìparí ọlọ́run ọba dọwọ́ wa ìbẹ̀rù ọlọ́run ọba ilé tó ti lófin lè fi ẹsẹ̀ kankan wa lórí tó torí ẹ̀ ṣe ààwẹ̀ gbígbà tó ti tẹ́lẹ̀ ọ̀ràn yẹn lé wa lórí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti sọ fún ọdún áyà ààwẹ̀ náà fúnra ara rẹ̀. ààwẹ̀ náà ọjọ́ ìgbà tó ti gbé àti ti sẹ́yìn wa ní àná pẹ̀lú àwọn ọmọ subhanahu wa ta'ala nígbà tí ọlọ́run ọba ìlẹ́jọ́ láti ẹni tó ẹni tó jẹ́ aláṣẹ àwa mùsùlùmí ẹni tó jẹ́ aláṣẹ àgbà tó bu agbára fún yí pé òun náà láláṣẹ gbogbo mùsùlùmí ní nàìjíríà ìyẹn tó tọ́nù náà ti tọ́nù kọ́ba lékún ààbò rẹ̀ lórí rẹ̀ tó ti bá wa tọ́mọ tọ́nà ní gbogbo àwọn àtúnṣe wọn. tọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ilé kẹ́lá sílẹ̀ fún wa àmọ́ fi orí lọ́lọ́run bá ti fún wa ṣùgbọ́n àmọ́ fi ọlọ́wọ́n bá tẹ ọlá rẹ gbẹ́jú lọ ó ní mo fẹ́ yorùbá góòlù lọ ẹ fáyọ̀ ọlọ́wọ́n bá ilé ìfẹ́lá nípa apá àti ìfàyà ẹ sì gbọdọ̀ góòlù orílẹ̀ ayé àti ìgbà tí ẹ bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ́ ń jẹ́ mùsùlùmí gidi gbogbo àtàjọ sìn ọlọ́ kí àwẹ̀ Ramadan tó bá lọ bó ti lọ lánàá yìí tó ti yẹ nípadà gẹ́gẹ́ bó ti jẹ́ kó ti bẹ̀rẹ̀ tó yẹ nípadà bẹ́ẹ̀ tó ti lọ kálọ̀ ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ bá jùlọ ọkọ̀ fún àtẹ́lẹ́ sọ̀lá àti sọ̀lá nínú sọ̀rọ̀ ìgbèjì rẹ̀ àyà ninety nine ọlọ́ni wá ní ìdọ̀rọ̀ kàkà hàjà yàtọ̀yà ẹ̀yìn orí àtẹ́lẹ́ sọ̀lá àti sọ̀lá máa ń fi ẹlẹ́dàá rẹ̀ títí tí àmọ̀dájú tó ti wá nípa ọ̀ àmọ̀dájú yìí gbé lágbọ́yé sí ṣé ìròyìn tiwa náà láti gbọ́yé ni rárá o àgbọ́yé tí ń jẹ́ àmọ̀dájú àní gbọ́yé pẹ̀lú ara wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun ni wọ́n ti gbọ́ àwọn ìtumọ̀ oríṣiríṣi yé nínú làákàyè wọn nínú òye wọn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtì nínú Al-Qur'an ìpèrè ṣùgbọ́n ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ òkúkú dá wa láàmú lórí gbogbo àwọn nǹkan tó ṣe lóṣù fún wa Ànábì sallallahu alaihi wasallam náà kò sí wá sínú òkùnkùn kò sí wá sínú ìrújú ó jẹ́ àpẹẹrẹ tó ga jùlọ olùgbìdánwò rere òun náà ni Ànábì sallallahu alaihi wasallam jẹ́ lórí gbogbo tọ́lọ́run ọba ìrìn ìjọba tó fìràn kò sí tọ́lọ́run fìràn àti kọ́jẹ́ pé kò gbìdánwò rẹ̀ èyí tí ń jẹ́ àríyànjú níbí báyìí ó jẹ́ ikú ikú nítorí ká gbọ́ yé òun náà ní kí anábì ọkọ̀ fún ọ̀sán láàrin sẹ́lẹ̀ ó sin ọlọ́run ọba ìlú fi ọlá títí tó fi kú ni torí pé títí táàlì sọ̀rọ̀ fẹ́ papọ̀ dàbí sọ pé asọ́lá asọ́lá wọ́n máa máa dáka sí àyè máa lóko sọlá ti dọwọ́ yín o ẹ mójútó àti máa kírun yín dáadáa báńkẹ́ náà àwọn tí ọlọ́run bá kó sábẹ́ kápá yín ẹ mójútó wọn o ẹ sì díkà wọn náà mójútó sọlá ti dáadáa anábì sallam sẹ́yìn pé nígbà tí èdìbò ìmúríra akutọ́ bá mú ànẹ́sùn sọ́lá sánàbí bá fẹ́ tí wọ́n da omi lé ànẹ́sùn sọ́lá lórí nígbà tí ànẹ́sùn sọ́lá bá jí yóò ní hàn sọ́lá mùsùlùmí sáà mùsùlùmí tí wọ́n ti kírun wọn ni là múrù ababakiri ayé sọ́lá yẹn nìyà ẹ pa abubakiri láti kó fi sọ́lá tó fáwọn èèyàn sọ́lá lọ́wọ́ àlejò àlà àlejò sọ́lá àjẹpé àlìyẹ̀kí ìmáyà lọ́wọ́ títí tí ikú òfin wa dé bá wa àjẹpé àtikú ní irun gbogbo àwọn ìjọ àwọn àfikalẹ̀ ní àsìkò ní rárá kò rí bí rárá bó ti wù kọ́ ma torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lọ ga àgbàlagbà nínú àwọn ẹni rẹ aṣáájú àwọn ẹni rẹ ní tó ti bẹ́ẹ̀ kò sí ọlọ́wọ́n ọba ní ìdákúrekú kò sí ọlọ́wọ́n ọba lásìkò kan yàtọ̀ sí àsìkò kan kò sí ọlọ́wọ́n ọba títí sí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ẹ́ láti sọ yí pé ìmọ̀lákùlù mọ́ òsì kọ́wá mú ànábì sallallahu alaihi wasallam báyìí ni ànábì sọ̀rọ̀ ti sin ọlọ́wọ́n wọn gbọ́ yé nípa wípé àwọn sọ yí pé àlèyàkínù ní bíbá òní táwọn bá bá iṣẹ́ kan àwọn òbùkátà káwọn òfin fọlọ́ mọ́ àwọn òbùkátà káwọn ọgbà rẹ̀ fọlọ́ mọ́ àwọn òbùkátà káwọn ọmọ ṣèrántí kankan mọ́ àwọn òbùkátà kankan mọ́ torí bí àwọn ti wà sọ́là àwọn ti ṣiṣẹ́ débi tọ́já mi ọlọ́run ọba ní tún bùkátà wọn àwọn bùkátà ọlọ́run ọba ìrìkì ọlámá subhanallah ọ̀rọ̀ gbọ́rọ̀ òun náà ni ó ń jáde lẹ́nu àwọn èèyàn wa báyìí láwọn ọ̀rọ̀ tọ́lọ́run ọba ìrìkì ọlájú ọ̀fẹ́ tábùrọ̀ ti tẹ́lẹ̀ mẹ́ta ní dákúrò lómi ìtàkùwá ìhín ìyàkùrù nàìjíríà kàdùbà ọ̀rọ̀ ọgbọ́rọ̀ tó tóbi ni o kò sì sí nǹkan sọ jáde láti ẹnu wọn tí kì ṣe irọ́ torí pé káfí àkọ́yé yẹn bó ṣe rí nìyẹn aṣáájú wa tọ́lọ́run rántí wa olùtọ́ka wa títí gbogbo rẹ̀ oní àyà lẹ́yìn tó láti sọ́lọ̀ ànẹ́bí ìbá ti ṣe bẹ́ẹ̀ lójú ayé rẹ̀ ṣùgbọ́n gbàtà nẹ́bí ò ti kọ́ yé àwa náà gbọ́ ìgbọ́kúgbọ́ yẹn yé gbàtà jẹ́ pé dáadáa lànẹ́bí kọ́ yé ikú òun náà ní kí àmàdájú ní gbọ́dọ̀ tọ́lọ́run ọba ìrìnkẹ́ àti títí dáàbì wọlé òun náà lẹsìn access wọlé ní torí gẹ́sì Islam ẹ̀sìn ọ̀dà ni ẹ máa wo gbogbo àwọn ẹ̀sìn tí wọ́n máa ń ṣe ní ìdákúrekú yẹn ẹ rí pé ń gbọ́ ọba padà yá kò ní wúlò fún ọmọ náà ni láyé níta kò ní wúlò fún ọ kátó wá pé nù sáré kátó pé ní àlùkìyàmà ẹ̀yin náà ẹ̀wẹ̀ ń ti ń ṣe bá ewé ní ní nípa tọ́ba dàsìkò kan nípa ọbẹ̀ ti tẹ́wọ́ bẹ̀ fi lọ náà ẹ rí pé ìgbésí ayé rẹ̀ náà ti máa rí bákan kódà àwọn tí wọ́n bá súnmọ́ tí wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n mọ̀ pé bàbá tẹ̀ ní kírun kẹ́ ẹ tó lọ ni bàbá ẹ kírun bàbá ẹ kírun ó lè jẹ́ lójú ayé rẹ̀ yọ ronúkú padà yọ bá kírun bó tilẹ̀ jẹ́ pé ìrun tọ́pọ̀lọpọ̀ ń kí ẹ̀sìn òpin mọ́ sọ̀rọ̀ ní irun tó ń ṣe kí ni òkú ń kí ilé ìburú jáde o ẹni tó ayé tó ṣe lóhùn kírun wọ́n tún fẹ́ bọ òrò wọ́n fẹ́ ṣe é gún wọ́n fẹ́ bọ̀ nǹkan kankan ní bá tún bá wọ́n ṣe èèyàn ìṣe mùsùlùmí o àti pàtàkì ìṣe mùsùlùmí nítorí pé ìṣe ń yẹn ó fi hàn dáadáa eégún kò dé yọ̀ọ̀ṣe òrò ò dé sẹ́ẹ̀ kó lè máa yọ láàmù kó lè máa yọ̀ọ̀ṣe subhanallah ìwà yẹn ìwà tó burú jáì òun náà ní ká sọ́ra gbogbo àwọn ìṣesí wọn yẹn ẹ ti di pé ńgbà tó bá kú tán wọn lè ké tó owó lẹbi bẹ́ẹ̀ ṣe fa bàbá sí àtọ àwọn onídàájú bá ṣe àwọn bàbá jẹ́ o bíbàjẹ́ ni ti fa tẹ́lẹ̀ náà lẹ́yìn ní fásitì kan bẹ fún bá fífa ìbàjẹ́ náà ni ayé bíbàjẹ́ lọ wá onípọ̀lọ́ ọba ìlú ọlọ́ọ̀fẹ́ ìjẹ ìfa ẹ̀ ń gbàtọ́ ajẹ́ ká bàjẹ́ ni ajẹ́ pé wà lọ wá nǹkan tó ti fẹ́ àbí ìbàjẹ́ wa kò sòro àbáyé wa ẹ béèrè lọ́wọ́ ẹ ní ìtẹ̀jọ́ sí tó kù kalẹ̀ ẹ béèrè lọ́wọ́ ẹ kó tó di bẹ́ẹ̀ gbé sínú kòtò bẹ́ẹ̀ ṣe jọ ọmọ sínú kí ẹjọ́ yanjú ẹ̀ àmà náà àwa àbàdàn ẹ̀rà kan ò ní jáde lọ́wọ́ láti fẹ́ lọ sí fi hàn ẹ̀sùn lọ sí tẹ̀ bọ́ sáwà lọ́rùn kò sí ìtọ́jọ́ ẹgbẹ́ fàyín lẹ̀ tẹ́ bá kẹ́kẹ́ tó gbé nǹkó gbé pẹ̀lú fàyín náà papọ̀ subhanallah wọn ni ọgbọ́ bá fàyẹ ti sọ yẹn má fẹ́ ọmọrùtẹ́ o mọ́rùtẹ́ wọ́n mọ̀ pé bó ṣe rí nìyẹn mọ́pọ̀lọpọ̀ ọmọ táwọn èèyàn fi kalẹ̀ ọmọ jẹ̀ǹjẹ̀ wuru ni wọ́n ọmọ jẹ̀ǹjẹ̀ wuru ọmọ kẹ́ẹ́bẹ̀ ọmọ tọ́jẹ́ pé kò lè yẹnu padà àwọn bàbá yẹn burú o wọ́n mọ̀ lọ tẹ̀ ìgbẹ́rù òun wọ́n mọ̀ á lọ kó mọ́ òun gbọ́dọ̀ fún ẹ ti kó bá rẹ̀ ti kó bá rẹ̀ ẹ jẹ́ àdó tiẹ̀ sin ọlọ́wọ́n bá dáadáa ká gbé òfin ọ̀sìn ọlọ́wọ́n bá ìlẹ́kọ̀ọ́ lá ká gbèrò àtẹ́kù ní ìjọsìn ọlọ́wọ́n bá ìlẹ́kọ̀ọ́ láwọn èyí ìbàjẹ́ lẹ́yìn ẹni tó bá tó sin ọlọ́run ọba yẹn lópin ìgbà tó bá ti sin lọ́n dáadáa tó ti kó lórí ilẹ̀ ayé àwa ni ká bójútó ìjọsìn wa dáadáa ọlọ́run tí ọlá rẹ̀ gàgbé lọ. bó ṣe gbé àlàyé ìkàlẹ̀ nìyẹn yàtọ̀ sí àgbọ́yé ewu ta láwọn sofiya tí wọ́n gbọ́yé níbi pé tí wọ́n bá ti tẹ́ tí wọ́n bá láwọn ṣe àwọn gbé àwọn ṣerú àwọn tàbí wọ́n pàlìjẹ́ lókan tó bá ti dàdìgbò kan muhammad sallallahu alayhi wa ó sọ fún wa nínú hadithi èyí tó ṣe yí pé hadithi yìí ó wà nínú sahihu ìmáàmù wa muslim ìgbé anabi sallallahu alayhi wa ala alihi wa sallam ó ti pè wá pé tí ọmọ ènìyàn bá ti kú tẹ́rú bá ti kú gbogbo iṣẹ́ rẹ̀ kò tẹ̀sán dáadáa kan tí ọ̀lọ́ máa bá má àyàfi nǹkan mẹ́ta kan nǹkan mẹ́ta òun náà lànà ibi sallallahu alayhi wa sallam sọ pé ọmọ ọba alákọ̀ọ́kọ́ òun náà ni sọ́dà kọ́kíntì àríyá sàárà tó kù sí fúnra ara rẹ̀ kó tó kù láyé tọ́jẹ́ sàárà gbére kànga ìmọ̀gbẹ́ kalẹ̀ kí gbogbo ará àdúgbò ọmọ sàǹfààní pẹ̀lú ẹ̀ kí n gbẹ́sẹ̀yìn tí ẹ yára nu lé mi o kí gbogbo àdúgbò ọmọ sàǹfààní pẹ̀lú ẹ̀ fúnra ara rẹ̀ ló ṣe kalẹ̀ ṣùgbọ́n gbà tí bàbá òṣè kalẹ̀ la fi ń gbìyànjú wípé tọ́ aràn kan gbọ́ yẹn pé inú iṣẹ́ ọwọ́ bàbá làwa náà jẹ́ bàbá ọ̀wá ṣe é kó tó kù láyé ọ̀dọ̀ èmi náà ṣe lórúkọ bàbá mi ìpìlẹ̀ níkẹ́ni tó jókòó yẹn gangan fún rẹ̀ kó ṣe kí ni o kó ṣiṣẹ́ ìkàlẹ̀ fún rẹ̀ tàbí kó ti máa sàtọ́lẹ̀ pé ah tí n bá ní owó ni mo fẹ́ gbé kànga sádùúgbò tí o ti tó mi tí n bá lówó ni mọ́ṣáláṣí wọn fẹ́ kọ́ mi báyìí èmi mo fẹ́ kọ́ tí n bá lówó ni mo fẹ́ ṣe dáadáa báyìí dáadáa báyìí tọ́jẹ́ pé dáadáa rẹ̀ ọmọ bẹ bèrè ó lè ti máa sọ́ kalẹ̀ tó sájẹ́ pé lẹ́yìn rẹ̀ láàmú àsọsílẹ̀ rẹ̀ táwa mọ̀ ṣẹ́ tó bákan náà àwọn ẹ̀mí yìí sáfà rẹ̀ ìmọ̀ tó fi kalẹ̀ táwọn yẹn ń sáfàní pẹ̀lú ọgbà alágbàtì fún bàbá rẹ̀ orí bẹ́ẹ̀ náà ní sọ de pé gẹ́gẹ́ bí àdìsí ẹ̀ náà lèmi náà ní pé ọ̀fẹ́ kìdánwò rẹ̀ òwò tí wàá kó àwọn àbá àjọ ní gbogbo ọjọ́ kejì ọdún ìtúnu tàbí gbogbo ọjọ́ kẹta ọjọ́ ọdún iléyá tá a pè ní ọdún ìgúnra tí wọ́n mọ̀ bá mi sọ alukóra nìkan lè fún bàbá mi nítorí pé mo fẹ́ jẹ ọmọ rere tí ọmọ ṣàdúrà fún bàbá rẹ̀ bọ́ ọba fi èdè Yorùbá sọ ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ọlọ́gbà ọkàn rẹ̀ bàtì máa ń fi ọlọ́run foríjì bàbá mi ọlọ́run dákun mi kẹ́ bàbá mi bàbá mi wà láwọn fòrò wọn dààmú lórí mi ọlọ́run ò bá mi kẹ́ wọn ju bí wọ́n ti kẹ́ mi nígbà tí ìpínlẹ̀ ó ti tó kìí ṣe kéyìn ọ̀pọ̀ lẹ́nu ọmọ wúlò kéyìn bá ti pé méjì tó lè wú mọ́tà ó ti tán ẹ ní mọ́kàn máa kó àwọn èèyàn kan jọ tẹ́ pé ẹlòmíì wà wọ́n ìdẹ́ máa pé àfà alùpàá tó jẹ́ pé ẹlẹ́bọ̀ hánà ń lẹ́lòmíì ẹni tí ń gbé pèsè lọ sórí ta wọn fún wọn jẹ́ ni wọ́n mọ̀ sí yányányá ìyẹn rú ìyẹn kọ́là lẹ́sùn tọ́lọ́mù sọ fún wa fẹ́nu rẹ sí àdúrà kó bí rẹ pé kọ́lọ̀ ń pẹ́ wọn ṣé èékánná ilé èékánná lè bọ ẹ̀yìn èèyàn tó èékánná àtẹ̀yàn ni kọ̀rọ̀run ẹkún alágbàfún àìsí ìfiwé tẹni tó kúkú fún àwọn ó sunkún òhó sùkùsùkù dá wáíwáí ni wọn ìkò forí ọtẹ òun lẹkùn ẹni tó ṣe é kí ọjà alágbàfún ṣùgbọ́n ẹkún ẹni tó kúkú fún gbogbo ìgbà ni ọmọ sún bí ọba sún síta báyìí yóò ti sun ẹkún sínú rẹ̀ torí ẹ dákun ẹ jẹ́ ká máa tà ṣe iṣẹ́ wa nígbà tá a bá tó fúlàní sọdọm òun ló sọ yìí pé òpin iṣẹ́ ṣe kí ni òkú dé sínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́lọ́n ọba dákun tàánú pé mi àtẹnìkọ̀ ọ̀kan wa gbogbo àti ajé mùsùlùmí ọlọ́run tó sọ̀rọ̀ ọmọdé ọba wa rí kọjá lọ. iṣẹ́ mùmí ní ọ̀mọ̀ ní parí gẹ́gẹ́ bá a ti ṣe àlàyé ìjọsìn rẹ̀ ò sì ní parí pàápàá jùlọ ìjọsìn àwẹ̀ kò ní parí o àwẹ̀ kọyẹ gbogbo ọ̀n bẹ síwájú kí rọmọdọ́n ó tó dé nígbà tí rọmọdọ́n ti ń da tó nígbà tí oṣù rọmọdọ́n bá ọ̀pẹ́ni kọ́lọ́ ọba tó tẹ́lẹ̀ fún wa ní rọrùn bẹ́ẹ̀ o wọn sọ ṣe ìhùn ìmáàmù wa Muslim nínú hadith afọwọ́ abọ́ yìí wọlé sọ́ọ̀rì rọ́bì ọlọ́ ọ̀tẹ̀ aláìlú wọn dájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó báyìí pé ẹni yóò bá gba ààwẹ̀ Ramadan lẹ́yìn náà tó fi mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal ó gẹ́gẹ́ bí ẹni tó fi dìde ọdún gbà apá kan lágbára débi wípé tó bá jẹ́ wípé ọba lọ jẹ́ bọ̀ àyínkù tẹ́lẹ̀ yóò mọ̀ jẹ́ hasanun li ghairihi yóò mọ̀ jẹ́ hadithi tó jẹ́ pé ó padà dá nítorí àwọn míì tá a ti kí ni o tààrí pẹ̀lú rẹ̀ anabi sọlá àdìsọlá ní kẹ́ni yóò tó gba Ramadan ọwọ́ agba mẹ́fà nínú oṣù sàwálì tá a wà nínú rẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí ìwé ẹni dẹ́ wá gbà ọ́ dà gẹ́gẹ́ bí ẹni tí fi odidi ọdún kan tó fi ṣe o tó fi gbà rẹ̀ torí pé iṣẹ́ yọkan tí èèyàn bá ṣe ẹ̀sán mẹ́wàá lọ́nà ọba ìlẹ́kẹ́ olókùn máa sàn ẹlẹ́sàn rẹ̀ títí tí ó fi lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin láàdá ti ṣe seven hundred ọlọ́run àti wàá máa sàdìgbélé ẹni tó bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ. odidi oṣù mẹ́wàá òun náà ni rọmọdọ́nù ó ṣe kí ni oní ọ̀sà fún wa odidi oṣù mẹ́wàá òun ni rọmọdọ́nù ó ṣe kí ni òun náà ni ọ̀sà fún wa torí pé tá a bá mú lódidi ọgbọ̀njọ́ pé ọgbọ̀njọ́ ni àwa pé iṣẹ́ kọ̀ọ̀kan iṣẹ́ kọ̀ọ̀kan iṣẹ́ kọ̀ọ̀kan ọjọ́ ọjọ́ mẹ́wàá èyí náà ẹ̀sìn ẹ̀rí fún odidi ọjọ́ mẹ́wàá ni ọgbọ̀njọ́ yẹn ó ṣe kí ni òkò ni yóò mú. tẹ̀sítù ṣàwálì mẹ́fà tá a gbà nínú rẹ̀ òun ọmọ ṣe déédéé oṣù méjì sẹ́mọ̀ pé mẹ́fà ni ọjọ́ kọ̀ọ̀kan mú ọjọ́ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá tó ọ adé pé oṣù méjì ni títún ṣàwálì oṣù kìnìún ọmọ jẹ ẹ̀tọ́ bá wá ṣe báyìí ọ̀tà gẹ́gẹ́ bí ẹni tó fi odidi ọdún kan tó ṣe o tó fi gba àwẹ̀ rẹ̀ bó tilẹ̀ bá àwọn nínú oṣù ṣàwálì yẹn kọ́ wá jẹ gbèsè lẹ́yìn náà kọ́ wá ṣe kíni o kọ́ wá ṣẹ̀ṣẹ̀ gba títù ṣàwálì torí pé àdéṣọlọ ní ẹyin tó bá gba àwẹ̀ rọmọbọ́ọ̀nù ó túmọ̀ pé kọ́ kọ́kọ́ gbà pé àwọn olùmọ̀ká ṣe kíni wọ́n gbọ́ yé bẹ̀ lẹ́yìn náà tó ṣẹ̀ṣẹ̀ wá gba mẹ́fà nínú oṣù ṣàwálì àwọn olùmọ̀ àwọn adékòye wáyé pé àwọn kan sọ pé tó bá lọ jẹ́ wípé láti gba àwẹ̀ yìí papọ̀ mọ́ ààwẹ̀ títù ṣàwádìí fẹ́ni tí ó jẹ gbèsè yóò bá jẹ́ àlàbọ̀rùn tí ó lágbára tẹ́ni yóò nílé lágbára wọ́n nígbà yẹn yóò fi ègbèsè tọ́jẹ́ ní oṣù rọ̀mọ́dán yóò fi kalẹ̀ nítorí pé oṣù ṣàwálì wọ́pù mọ́bọ̀ yàkùn àsìkò tó fún ni kò gbọ́dọ̀ tayọ ṣàwálì àìgbànú dùnfàyà àìgbànú dùnṣìjà àìgbànú muharram wọ́pù mọ́bọ̀ yàkùn wọ́n lásìkò yẹn fún púpọ̀ ṣùgbọ́n kọ̀ bọ́ọ̀lù kásán rọ̀mọ́dán wọ́n ní waqtun muttasa ààyè ọgbòòrò ọgbààyè torí pé hadith ìyàwó àyíṣà radiyallahu ta'ala anha tó fi hàn wípé ìyàwó àyíṣà máa ń san gbèsè rọmọdọ́ọ̀nù wọn nínú oṣù ṣàbẹ́ẹ̀ oṣù rọmọdọ́ọ̀nù kọlá oṣù kẹsàn-án lóṣù rọmọdọ́ọ̀nù nínú oṣù kẹjọ ìyàwó àyíṣà máa ń san gbèsè rọmọdọ́ọ̀nù ó sì súnmọ́ pé wọ́n gba bíntù ṣàwáàlì ṣùgbọ́n tọ́lọ̀ bá fi fa wa ṣùgbọ́n tó bá jẹ́ pé gbọ́ ọ̀bá ká bẹ́ẹ̀ nítorí kásìkò ṣàwálì fún àtẹ̀gínlẹ̀ o àgbà títú ṣàwálì á wà fi ìṣe rọ̀mọ́dọ́n yẹn á sọ di ìgbà tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba ní kọ́rọ̀ alọ́run tó gbọ́dá ká tètè mójútó ká yanjú ẹ̀ nítorí pé léèyàn ọba ti bẹ́ẹ̀ ikú lè dé o kò lè dé ọlọ́run ọba kọ́dà fún kó ṣe àánú fẹ́mi àtẹnukọ̀ kan wa gbogbo wa tí ajẹ́ òun náà ni tó ṣe yí pé ó tún nínú hadithi àfáwa Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní ọ̀rẹ́ mi ààyò mi títí àtẹ́bí sọ́lá àdìsọ́làm tọ́lẹ̀ nǹkan mẹ́ta fún mi nínú rẹ̀ tọ́ka òun náà ní kí ọ̀sà tọ́lẹ̀ fún mi pé kí n máa gbàgbé ọjọ́ mẹ́ta ní gbogbo ní gbogbo oṣù ajẹ́ pé gbígbàgbé oṣù ọjọ́ mẹ́ta náà nínú tó tó ni bákan náà láti lọ ọmọ gbogbo àtàjẹ́ òsìn ọlọ́run pé tó fi ẹ̀sìn ọlọ́run bá ń fún wa pé káṣẹ nǹkan kankan tó ń ka àwọn àsìkò kan tàbọ́jọ́ kan fún wa ká lọ ọmọ yìí pé òǹkà dáàbì máa kà á kéé ṣe òǹkà àgbélẹ̀rọ odò àtọwọ́dá yìí o oṣù òkè là á fi kà á obìnrin ọkọ rẹ̀ kú ọbẹ̀ ẹsẹ̀ ìdá oṣù òkè ni ó fi kà á kéṣe kàlẹ́ndà Gregoria ni ó fi kà á bẹ́ẹ̀ náà ni wọ́n ní ká gbàgbé ọjọ́ mẹ́ta nínú oṣù ìta wá ní péjọ kẹtàlájọ kẹrìnlájọ kẹẹ̀dógún kèé ṣe oṣù kàlẹ́ndà January february o torí òṣùpá ò ní mọ́lẹ̀ ń tiẹ̀ àfi tó bá ṣe déédéé àwọn ọdún yìí nínú oṣù òkè lókù oṣù òṣùpá yẹn náà táwọn bàbá wa náà ti mọ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ síwájú kó tó di pé àwọn tí wọ́n jẹ́ àwọn tó wá bàgbé tí ayé wa jẹ́ yìí kó tó di pé wọ́n wọnú orílẹ̀-èdè wa wá tó wá gbé àwọn àsìkò pàǹdà tí ò wúlò kó tó di pé wọ́n gbélé wa lọ́wọ́ gbogbo àtàjẹ́ òfin ọlọ́run ọba ìdíjẹ́ ọlá ìdí tá a fi sọ lẹ́yìn òun náà ni pé nínú hadith Abu Dharr radiyallahu ta'ala anhu tó o fẹ́ máa gbàwẹ̀ ní gbogbo oṣù máa gba ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta yìí ó sì máa jẹ́ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún ìmáàmù ahmadu àti nàṣáyí wọn gbé jáde nínú sahih bákan náà ó tún wá nínú sahih ìmáàmù muslim wọn dájú ànábi sallallahu alaihi wasallam ọsọ báyìí pé wọn béèrè lọ́wọ́ rẹ̀ nípa àwẹ̀ ọjọ́ àràfá ó ní máa ń fa àtìsí àwọn afẹ́fẹ́ ẹ̀fẹ́ wúwa ti kì í ńlá o ẹ̀ṣẹ̀ ńlá táwọ́bà là á fi gbé kú o ẹ̀ṣẹ̀ ńlá táwọ́bà ni ṣùgbọ́n àwọn afẹ́fẹ́ ẹ̀fẹ́ wúwú ẹ̀ṣẹ̀ wa níṣe ni ààrẹ ọjọ́ àrọ̀bá yóò máa pa ọdún tó lé kọjá lọ àtọ̀dún tá a wà ń yóò sì o yóò máa parẹ́ bákan náà wọ́n ọjọ́ àṣùrọ̀ ọjọ́ sẹ́yìn pé ní ọjọ́ káyókáyó ọjọ́ nínú oṣù muharram ni pé yóò máa pa odidi àti ọdún tó lé kọjá lọ anẹ́sì sọ́lá ni yóò sì o yóò máa parẹ́ bí anabi sọlọlá àdìsọlá ti sọ fún wa ni. wọ́n tún bẹ̀rẹ̀ nípa ní ìsinmi ga ó ní ọjọ́ yẹn gangan ni bí mi yẹn ni ti gbé mi níbí báyìí náà kò sí ẹ̀rí fẹ́ni tó fẹ́ ṣe mólídì ọkọ̀ ìgbé ṣe bá nẹbi ti ṣe mólídì ààrẹ fún rẹ̀ nítorí pé ànẹbi fún rẹ̀ náà ọgbà rẹ̀ níjọ́ ẹsẹ̀ nígbà tó wá rẹ̀ wọ́n bí léèrè oníjọ́ tí wọ́n bí mi nù níjọ́ tí wọ́n bí mi nìkan lànẹ́bí wí oníjọ́ yẹn náà wọ́n tún sọ mí dànẹ́bí tí wọ́n sọ̀rọ̀ wọ́n dànẹ́bí ni wọ́n tún wá ṣe kí ni wọ́n tún sọ kíra kalẹ̀ fún mi torí ẹlòmíì ló tún mú nínú tiẹ̀ náà yìí pé bẹ́ẹ̀dẹ̀ èmi gẹ́gẹ́ fúnra rà mí èmi náà láti máa sẹlẹ̀bírẹ̀tì pẹ̀lú pé kí n máa fọjọ́ yẹn gba ààwẹ̀ torí pàdánù gba ààwẹ̀ wọn ò tí wọ́n sọ kíra kalẹ̀ fún ọ rárá o èyí tó lè máa gbà òun náà ní wípé ọmọ gbàwẹ̀ súnà ní sùtọ́lọ̀ yẹn tí wọn náà bá ní pé mọ́lìdí ànẹ́bí lànẹ́bí ti ṣe òun ọ̀yà ìwọ náà wà á máa ṣe kí ló máa ṣe ọmọ gbàwẹ̀ ní gbogbo ìsìnẹ́yìn ètò kọjọ kan nínú ọdún lọ́wọ́ akáwọn èèyàn kọjọ ìranù lásán ni ìgbowó lọ́wọ́ èèyàn ní kò sí kankan bẹ́ẹ̀ gbogbo àwọn tá a máa ń lọ sí gbogbo àwọn òde ìranù òde sowó lóko kó tún gbàyà wájú ọlọ́wọ́n ọba ìdè tí ó tún wá tún wá gba òbítíbitì ẹsẹ̀ níwájú ọlọ́wọ́n ọba ìlú pẹ̀lú irú òde bẹ́ẹ̀ òde irú bẹ́ẹ̀ yẹn dákun ẹja sọ́ra mu. tí àwa náà sì mọ̀ ká lọ mọ̀ dáadáa wípé ǹjẹ́ ó ti bá làákà ìmọ̀ èyí sì ti rí inú onílàákà olóye tó ẹgbẹ́ láyé rẹ̀ wọ́n ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ rẹ̀ nígbà tó tún kú. sọ fún wa pé ọjà àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tọ̀kùn orílẹ̀ yóò ti yé wa dáadáa wípé kí ni wọ́n ń ṣe wọ́n yíhà rẹ̀ padà kí ni wọ́n ṣe kí ni wọ́n máa yíhà padà òkú àjẹpẹ́ ni wọ́n ń dùn pánẹ́ bí ṣe kí ni o òkú a kan ẹja sọ́ra gbogbo àwọn táwọn tẹ̀ láwọn èèyàn ló mú mi ah, tá a wá ya ọ̀mú máràwé máwọn èèyàn lọ́wọ́ ẹja sọ́ra kò sẹ́ni kankan tí ó mọ̀ yìí yìí wọ́n gbé àpò ìwé wá ibi ìfowó sí kí ló dé kò sí lọ fi sí mọ́sálásí tàbí kó fúnra nǹkan dáadáa sí mọ́sálásí kó wúlò fáwọn èèyàn. bákan náà kátó lọ́mọ yìí sí anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìjọ ti àwẹ̀ kò dúró lórí bẹ́ẹ̀ o ìjọ ti àwẹ̀ kò dúró lórí àwọn ọjọ́ tá a sọ wọ́n béèrè lọ́wọ́ anẹ́gbà sallam nípa wípé àwẹ̀ wo ló lọ́lá jù lẹ́yìn oṣù Ramadan anabi sallallahu alayhi wa ala alihi wa sallam ó lọ ààwẹ̀ tó lọ́lá jùlọ yóò sọ̀rọ̀ mọ́dán òun náà ní gbígbà wẹ̀ nínú oṣù ọlọ́run tá à ń pè ní al-muharram oṣù ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ sí lélẹ́yìn oṣù alákọ̀ọ́kọ́ nu nínú nǹka oṣù àwa mùsùlùmí oníjẹ́ mùsàrọ̀ eléyìí náà tún jẹ́ ìpènírọ́ fún àwọn tí wọ́n lọ dáadáa wọn pé oṣù ọlọ́run ní jẹ́ oṣù rọ́jà ìtànẹ́bí sọ ni pé oṣù ọlọ́run ní shahrullahil muharram oṣù ọlọ́run lànẹ́bí pè ní oṣù muharram kìí ṣe oṣù rọ́jà táwọn fẹ́ wá torí ẹ̀ láti inú rọ́jà wọn ti bẹ̀rẹ̀ lálàtẹ̀ wọ́n ti wá ń gbàwẹ̀ ọgbà rọ́jà tó ṣàbán from ṣàbán to end of Ramadan ọ̀sán rẹ̀ dànù àwọn kan bẹ tọ́bàjà kìyàmà àwọn kan bẹ tọ́bàjà kìyàmà sọ́nà ọba ìdíkẹ́ lọ́sọ̀ fún anú sọ́rọ́tò lùkọ́sì àgbé òjò ohun yẹ ọmọ yìí dín ọjọ́ kan ní àwọn ojú kan yẹ ọmọ yìí dín kọ̀ọ̀ṣì à ojú yẹn yóò kú rẹ̀ àwọn ojú kan láti kìyàmà yóò kú rẹ̀ kò ní sí ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ yóò dúdú kirikiri kí ni wọ́n ṣe àánilẹ̀kùn náà síbà wọ́n ti tẹ́ o ṣùgbọ́n kí ṣe wàhálà lásán ni wọ́n ti láyè iṣẹ́ ò ní lérè tí ò ní ní tọ́ka kankan ọlọ́mọ ti tù wá bẹ́ẹ̀ tó ká mójútó nítòfin ẹ̀sìn ọlọ́mọ pé lójúlówó nǹkan fún anẹ jẹ́ amójútó bàbá kan ló tú báyìí àwọn ò ní àgbọ̀yé bàbá kan bàbá ẹ̀sìn ẹ̀sìn kankan tí a fẹ́ sọ pé tí bàbá ti ọ̀dá ni tọ́ba ti ta kò òfin ẹ̀sìn ọlọ́run kọjá tí wọ́n fẹ́ sọ pé bàbá mọ̀jú ọlọ́run lọ ni àhá bàbá ó ti àmọ̀ ju ọlọ́run lọ sọ fẹ́ pé bàbá yìí ó tún wá gbàgbọ́ yẹ̀ ju ànẹ́bì gángan sọlá àìsàn lọ́ọ̀ ní láéláé sallallahu alayhi wa sallam so a ní pé bàbá kan wọ́n ti dé wọ́n ti wọ́n pẹ̀lú ṣàbánu wẹ̀ sí ìdí bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bọ́jà ibi àgbà bídíà àti bídíà tó ti níbi one thousand one thousand two hundred lórí ọmọ tó jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní sunna yóò sì mú òdùrọ̀ tá à ń pè ní hama yóò dáàbò ògúnnù tu rẹ̀ yóò sì tún kájà nù àwọn dúpẹ́ láti inú rájàmù ọba tó sáwọn láti rájàmù táwọn fi wá gúnlẹ̀ àwọn kóòtù ti lọ ọmọ wúlẹ̀ fún ọ pé bàbá odidi oṣù mẹ́ta lẹ́ gbà wẹ̀ èmi ni ẹ kọ́kọ́ ṣàdúrà fún bàbá ẹ dákun ẹjọ́ dá fóun subhanallah ẹ dákun ẹjọ́ sọ́ra fún gbogbo àwọn títí yẹn o kọ́lọ́run kó ṣàánú fún wa nítorí àsìkò wa gẹ́gẹ́ bó ṣe wá nù sọ̀híhù Bukhari àti Muslim nínú hadithi yàwó Aisha radiyallahu ta'ala ni àwọn sọ báyìí pé mi rí òjijì ọlọ́sọ̀tọ́lá kó gbé àwẹ̀ kan rí nínú gbogbo oṣù tó tayọ oṣù tẹ́lifó ti sàtakò táwọn yẹn ń sè ànẹ́bí ọ̀fà odidi àwẹ̀ oṣù kan kó pé pérépéré ní àfi kí ni o oṣù rọ̀mọ̀dọ́n ìwádìí kánẹ̀bí ọ̀pọ̀ nínú gbígbá àwẹ̀ rí oṣooṣù ṣàbàn nínú ẹ̀bá mi ó ní mo rí pé àní oṣù tẹ́lẹ̀ máa ń gba gbogbo ṣàbàn àfi díẹ̀ nínú rẹ̀ tí wọ́n wá gbàgbọ́ yéṣu ànẹ́bí sallallahu alaihi wasallam ni àbí amúlẹ̀hùn ṣúrọ̀kẹ́ òṣàrọ̀ lẹ́hùn ní fi àpèbọ ní ìtẹ́kẹ́kẹ́ fún ọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí ní tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ló fi ọ̀dà rẹ lẹ̀ ní ọba sì fi ọ̀dà rẹ lẹ̀ wò lè gbẹ̀sán rẹ lọ́dọ̀ ọlọ́ àlìjẹ̀nu tó bá pàkókò ẹ̀ fún ọ lọ́lọ́ gbẹ̀sán rẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó pàkókò ẹ̀ fún ọ tó dẹ́bọ rẹ̀ fún ọ òun náà lọ́lọ́ gba ẹ̀sán lọ́dọ̀ àwọn ọ̀tẹ́ tó pọ̀ tí òfin ẹ̀sìn ọlọ́run ọba ìdíkẹ́ látó sílẹ̀ òfin síbi àtẹnìkọ̀ ọ̀kan wa nínú àwọn sáà sọ́lá máa gbà òun náà ni àwọn ìsìnẹ́yìn àti àwọn ẹ̀kọ́ míì ọjọ́ mande àti ọjọ́ tọ́ọ̀sì. wọ́n á béèrè wọ́n ní àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀sìn sọ́lá àdébí sọ̀rọ̀ láàrín sọ́lá ó sọ fún wa yìí pé ọjọ́ méjèèjì tóun máa ń bá rẹ̀ nínú rẹ̀ yìí ó ní ọjọ́ yìí kí n ṣe ni wọ́n máa ń kó àwọn iṣẹ́ gòkè tàbí ká sọ pé wọ́n máa ń yẹ gbogbo iṣẹ́ wọ́n rí pé mo ti tún ṣiṣẹ́ olóore lọ́wọ́ ni wọ́n mọ báni lẹ́ni tí mò ń gbààwẹ̀ torí ẹni mo fi gbààwẹ̀ kọ̀ mí àti àwẹ̀ lẹ́yìn ẹni sáni fi tún mú ìdí mi wá yàtọ̀ síta àkọ́kọ́ tó dá mú wa nípa ti oníbi lẹ́yìn ṣùgbọ́n àwa ń tiwa sẹ́yìn mọ̀ pé tiwa ni pé ọlọ́run jẹ́ ikú ọkọ̀ sáré kọ́ka iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ sáà ń ṣiṣẹ́ rere ìbàdí kúrò dé sallallahu alaihi wasallam ó ní mò ń fẹ́ kọ́jẹ́ pé gbàtí sẹ́yìn mi ọba tó sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ ajẹ́ ẹni tí yóò ju anabi sallallahu alayhi wa sallam nínú tẹ̀sí rẹ̀ tẹ́ ẹ bá wo anabi lágbègbè àdìsọ́kà anabi gbàgbé dọ́kà dọ́kà tẹ́ ẹ bá wo lágbègbè ẹ̀sìn ẹ̀sìn sọ́kẹ́ àbí ọ̀kan kàmí ìgbìmọ̀ ni tẹ́ ẹ bá wá tún wọnú agbègbè ìwà anabi máa yá yìí púpọ̀ wẹ̀ ẹ̀ nàkàlà ẹ̀dá olùkìn àwìn ìwọ lọ wà lórí ìwà tó tóbi púpọ̀ ìwà wa anabi máa pè mí gan o kí wá ní wọ́n fi ju anabi sallallahu alayhi wa sallam àkídà rẹ̀ ọ̀gbádùn òtún wọ́n lúlò òwúlò níjọ́sìn òtún wá lálàdé nínú ìwà subhanallah kí wàá lọ bí jọ ní à sálàbí lèmi náà ń jánu sọ gbólóhùn sẹlẹfì ìpìlẹ̀ mẹ́ta yẹn jáwé sẹlẹfì yà mójútó dáadáa wípé àkídà rẹ àdìsọ́kàn rẹ gbọdọ̀ gbádùn gẹ́gẹ́ bí àkídà ta ṣàlàyé fún wa ní musọ́lá láàárọ̀ yìí àkídà tó ahli sunna mójúmọ́lò àkídà tó ahli sunna ta ṣàlàyé yẹn ó láti dúró ti dáadáa lẹ́yìn náà máa wo ìjọsìn rẹ ìjọsìn rẹ gbọdọ̀ mọ níbàámu yọ mọ níbàámu títí àtẹ́bí sallallahu alaihi bá tún wò wà rẹ wà rẹ ọ̀dà ìwà rẹ tí ó dà yìí kì í ti pé ọkàn fi ń wáyọ̀ ní àwọn èèyàn lásán pé ah, gbogbo tí èèyàn bá ti fẹ́ lèmi náà fẹ́ ó lè pèmí lẹ́nu ire ọgbọ́dọ̀ jẹ́ pé wà tó fi ẹ̀sìn ọlọ́run pè ní ire òyìnbó ṣe kí ni o òun náà lọ́ọ́ máa wù gbogbo àwọn eléyìí ẹ dákun arọ̀ wá ẹ jẹ́ kó ní kálukú wa ẹ jẹ́ ká mójútó dáadáa kọ́lọ́wọ́n bá kọ́dà kó ti àlékún rọrùn àti dáadáa rẹ̀ kọ́lọ́wọ́n bá ilé fẹ́lá kó ṣe fún ìdájọ́ nǹkan kan wa bárakàlá wọlé wọlé kan tó ń kọ́ àwọn ìyọkùn náà wọn àti àjọ ìwà الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد الله ولئن انقضى قيام رمضان فإن القيام لا يزال مشروعا ولله الحمد في كل ليلة من ليالي السنة ثالثا من فعل رسول الله صلى الله عليه وسلم وقوله ففي صحيحين ففي صحيح البخاري عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال إن كان النبي صلى الله عليه وسلم لا يقوم أو لا يصلي حتى تلم قدماه ويقال له ويقال له ويقول أفلا أكون عبدا شكورا gbogbo àtàjọrò sí ọlọ́run ọba ká lọ́mọ yìí pé tí rọmọdọ́n bá lọ kìyàmù lẹ́yìn àwọn nẹ́fìlà wa tá à ń ṣe tọ́jú pé ńgbà tí rọmọdọ́n di àǹfààní káàkiri níjà máa nu mọ́sálásí lọ́sọ̀ a gbọ́dọ̀ gbọ́ o rọmọdọ́ọ̀nù ló dé lànàbí bọ́ọ̀tà ló ṣe àwọn èèyàn tó lẹ́yìn rẹ̀ ó tún dijọ́ kejì àwọn èèyàn tó tó lẹ́yìn ànàbí faramọ́ nítorí kọ́mọ́dọ́ọ̀nù àyàn láyé àfáwà Umar radiyallahu ta'ala anhu ó sọ ìgbé a ànàbí kúkú ti lọ ó ti kú òní pé wọ́n tún sọ́dọ̀ ọ̀ràn fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ fún wa ìwọ yìí ọmọ akáàbò bọ́ síwájú káwọn tó lẹ́yìn rẹ̀ ni o. ìwà àwọn èèyàn lọ ilé náà ní avenue ẹ̀ gbogbo ìta sí ní oṣù Ramadan yẹn ọgbọ́dọ̀ tí ó bá bá ní láǹfààní ẹ̀ lójoojúmọ́ kó sọjọ́ jímọ̀jímọ̀ ẹja máa pàdé mọ́sálásí fúlẹ́ẹ̀n ká máa ṣe ẹja sọ́ra ọfẹ́ wọ́ ọ̀nà jìbìtì kan láti tọrùn yín bọ̀ ni. pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ̀yin lélẹ́yìn pọ̀ púpọ̀ sí lára à ń sọ fún yín fọkùlùmù kùnà sẹ̀rí àtúlùmọ̀lẹ̀ yáàni gẹ́gẹ́ bí àbó nínú níyà àbó torí pé bọ́kùnlú bò wọ́n ni ọkàn àwọn obìnrin yẹn tẹ̀rí àtúnimọ̀lẹ̀yà ọkàn wọn máa ń tètè fi ọkàn obìnrin ó tètè lẹ̀ ó tètè rọ̀ tọ́ba ro nǹkan kan nìsí tọkùnrin kábíyè tó ti sọ nǹkan ní ìfún ti gbàgbé ọkùnrin àkọ́kọ́ subhanallah ẹ̀yin obìnrin táǹpẹ̀ ẹ̀ṣẹ̀ ìtọ́n ẹ̀yin làwọn alufáyì ni wọ́n ń rí mú púpọ̀ jù wọ́n ń tara yín ẹbí ọlọ́wọ́n bá ìlẹ́jọ́ ọlá wọn lọ́ọ̀yì àdúrà yín súnmọ́ pọ́pà tí gbogbo tẹ̀ sí káàkiri yẹn lọ àwọn tẹ̀ ń kan àlọ́ kan tí wọ́n ọkọ yín ìwọ ọkọ bíi tó bá lọ àsàlátù àìmọye tọkọ rẹ ṣe hùn nítorí kọ ẹ̀tọ́ ọlọ́run ọkọ o gbogbo yín jókòó kí ń lé lóore

wọ́n máa àwọn lábáwá ń tẹ́ ìmọ̀ lára wa pé kí ni ṣe wá ná ó sẹ́ ilẹ̀ tó jẹ́ bí ìdajì pọ́ọ̀tù kù níwájú ilé rẹ̀ ń wọlé ah àǹfààní lè lè pọ̀tọ́ bá kí n kábọ̀lẹ̀ nǹkan wá wọlé ìbílẹ̀ lọ́rọ̀ kiri táwa káàkiri ọkọ ẹ̀mú tààrà ti kúrò lóko pé gba ọkọ mú lọ́ra ogun pé kí katakata wàláhì sùúrù ọdún kan ni kò tọ́dún kan gan wọn náà kàrí pé gbogbo jíjẹ mímú nulẹ̀ alihamudulilá tó ti ní jásí rọrùn fún ọ kódà látara rẹ̀ tọ́lọ́mbà tún fẹ́ kí ọ sí bó o ṣe ń rí tinú ilé jẹ nírọ̀rùn ó tún máa mú bẹ́ẹ̀ ó tún máa dà tó ọba níṣẹ́ lọ wáṣẹ́ kó o lè jí sí ọlọ́run kó má jẹ́ pé nígbà tó o níṣẹ́ tó o rí kan ṣe iṣẹ́ ara rẹ̀ lọ fẹ́ máa jẹ́ dákun o wọ́n wá ìlàzùmọ̀ àwa tá à ń sọ eléyìí fún yín àwa là fẹ́ kí fìtínà ọ̀sẹ̀lẹ̀ sí àmáwá lọ̀tá yín jù ṣùgbọ́n wallahu ghalibun ala amri ọlọ́run ọba ìlékè olóògbórí lórí àtẹ rẹ o walakinna akthara an-nasi la ya'lamun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọmọ wa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun ọlọ́run ọba ìlékè ọlá ní ògbórí ọlọ́ni kataba Allahu la'aghlibanna ana wa rusuli inna Allaha qawiyyun aziz ọlọ́run lóhun ti kọ́ kalẹ̀ gbóhun àtàwọn òjíṣẹ́ òun àtàwọn òjíṣẹ́ òun lòun ti kíni o làwọn ògbórí ọlọ́run ọba alágbára ni ọba bíi ìborí gbogbo nǹkan ni torí ẹ̀ àárín kankan ju pé kátàlàyé fún yín báyìí lọ kálá ní kìíní lójú àwọn tẹ́ ń kó káàkiri kálá wọn lójú kálá yìí náà lójú fún kálukú tètè wá ní àbáyọ torí ayé tá à ń wá yìí ayé tá à ń wá yìí àtẹnitọ́lọ́ ń fẹ́ àtẹnitọ́lọ́ ọ̀fẹ́ lọ́lọ́ ń gbáyé fún o káàkiri ebẹ́ ẹ̀rá wọn lé tí wọ́n kọ́ ẹni tọ́lọ̀ ń fẹ́ tọ́lọ̀ ọ̀fẹ́ ọlọ́run gbáyé fún ṣùgbọ́n lòun ní gbé ọ̀run fún lọ wọ́n lẹ́nu àṣírọ́dún kọ́ ìrùlẹ̀kẹ̀mìnà lùúlà àlìkíyàmọ̀ yẹn àlìjánà olóore ju ayé lọ torí tí wọ́n bá gbé ìyàdé fún ẹni tó ṣe àwọn ẹsẹ̀ ẹbú láyé níbà yìí tí wọ́n bá gbé ìlú ẹ̀ pé tó oróore rí láyé tó ní láti jọ́ tó ti dáyé òun oróore rí tí wọ́n bá fi adùn díẹ̀ sọ ọmọ àlìjánà wọ́n fi tọ́ lẹ́nu wò tí wọ́n ní pé láti jọ́ tó tiẹ̀ ti wà njó orí ìbànújẹ́ kẹta bó orí ìṣòro rí kò sí ìṣòro ẹ máa wẹ lómi òtútù yà abarapala wọn ló ṣe wọn bá mú wọn ní ẹjẹ kó ṣe kíní báyìí lọ́ bá mú lọ́nà ọba ìlẹ́kẹ́ lọ́ba ní ọ wọlé yọba sákèké papọ̀ sáwọn yẹn. àbí wọn kọ́ lánàá ni tó ń káàkiri gbogbo lé àbí wọn náà kọ́ ni tó lé mi tẹ̀rù wo tí mo ní mo jogún ẹ̀ káàbìrọ̀ àǹkàbìrì ìdílé bàbá bàbá àbúrò àbáwá ṣe rí o wọn náà yóò ti gbàgbé gbé yàjẹ́ o ó dìgbà tó lọ́nba tó dá padà sí sukùl àwọn rẹ̀. ṣé bó nílẹ̀ ẹ̀ ṣe rí nu gbogbo fámìlì ẹ̀ lọ́dà fún tọ́ ọba parọ́ ọlọ́run dá ṣébó ní bàbá yẹn bàbá yín ló bá débẹ̀ kò sí wàhálà ẹ dákun ẹjẹ àmọ́ táàsì àwárọ̀ wá ni o wọn lọ́ yà àárọ̀ wá ẹjẹ apáńtí ọ̀dà àti ó fi tó kó ń kálukú wa ká ronú àwọn ọmọ kéékèèké làǹbí tí wọ́n lọ sálùkì àmọ̀ ṣáájú wa yìí àwọn obìnrin wọn lọ ṣáájú wa yìí àwọn àbúrò wa ti lọ ṣáájú àwọn ọmọ ti lọ ṣáájú wa ikú ti ti ń gbójú bẹ́ẹ̀ ni òwe wọn ní ń pa fún yàn atẹ́kùn ti ń dológì láàmú gómìnà fún ọlọ́tún ni o ó ní ẹ̀kọ́ tètè lọ túra mú ni tẹ́ ẹ bá rí tí atẹ́gùn bẹ́ẹ̀ kádẹ́kì ó lè fáànù tọ́ka fáànù nǹkan dé nìyẹn ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe ayé ìkéré púpọ̀ ṣé ebi ayé kan tí ó pààyàn báyìí tọ́lọ́ ó fi fi ọ̀pọ̀ dáadáa dípò rẹ̀ fún yàn lálùkìyàmà láàánú lè ṣe sùúrù lórí ẹ̀ ó yẹ ká lè ṣe sùúrù lórí ebi ayé onípa àlágbára ti ṣe sùúrù lórí ìyànà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́lá lálùkìyàmà ọlọ́run dákun abẹ́ ọlọ́run kò sí àánú fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa ìyáàmù lẹ́yìn bẹ nẹ́fílẹ̀ òru bẹ tó ń kálukú wọ́n máa ṣe àmọ̀ pé àdìsí ẹ̀wọ̀n àyíṣà rọ̀dí ọlọ́ọ̀tà ara ní àwọn ìgbìyànjú apá nìsọ́lọ̀m kèé lékún nínú oṣù rọmọdán tàbí pàtó èso oṣù rọmọdán lórí dáká mọ́kànlá ẹ̀ka wo ní mẹ́tàlá òun náà wá máa ṣe léyìn nínú ilé rẹ tó bá wá dún wájú báyìí tó wà níwájú níyàwó rẹ bá wà lẹ́yìn rẹ kò sí kankan ìyẹn ni pé òun ṣe nẹ́fílà nulẹ̀ wà wájú báyìí níyàwó rẹ wá ṣe kí ni o lọ́wọ́ tó lẹ́yìn kò sí aburú kankan bẹ́ẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa alayhi wa sallam ti náfìlà àfa wa abdullahi ọmọ àgbà ti bọ́sẹ̀gbẹ́ rẹ̀ níjọ kan bọ́sẹ̀gbẹ́ àlàáfíà anabi fàṣẹgbẹ́ ọbọ̀ sí ẹgbẹ́ àlàáfíà anabi fàṣí ẹgbẹ́ ọ̀tún rẹ̀ padà. sọ bákan náà àfa wa Hudayfa ọmọ al-Yaman radiyallahu ta'ala ni òun náà ti bọ́sẹ̀gbẹ́ anabi sallam nígbà tá anabi sì náfìlà anabi òsè kí ni o pọ̀pọ̀ fún tó bá jẹ́ pé wà ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ nínú ilé kálá ọlọ́dà kókó ti àánú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan náfìlà ń bẹ dáàmà sí àwọn ọ̀rọ̀ wáàtì náfìlà sáájú gbogbo ìrún ọ̀ràn àyàn àtẹ̀sí bẹ lẹ́yìn ìrún ọ̀ràn àyàn ó ń bẹ gbogbo àwọn nǹkan ẹ̀jẹ̀ fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan mójútó sọlá tó kó ha ó ń bẹ èyí tó pọ̀jù nù rẹ̀ ní rákà mẹ́jọ èyí tó wà ní wọ̀túnwọ̀sì òun náà ni mẹ́rin èyí tó kéré jù ni òkùnkùn bẹ lórí rẹ̀ oníkálukú wa ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká mójútó gbogbo àwọn ìjọsìn wọ̀nyí ó ti tó wá sí i tí ò tó Ramadan àti alukur'an àwọn àsìkò tó tún kù lẹ́yìn Ramadan oṣù alukur'an yanturu náà tún lòun náà torí báyìí ní sọlọ́lá àti sọlọ́wọ́n fa alukur'an ilẹ̀ tí tó fi fayé sílẹ̀ òkú pé oṣù kan yàtọ̀ sóṣù kan làdé sọlọ́wọ́n ka alukur'an ẹ̀sùn jẹ́ amójútó alukur'an wa ní kíkà sí bá a ṣe ń kà á òun lẹ̀sán owó ṣe máa pọ̀ bá a ṣe ń kà á ni ó ṣe máa yọ lẹ́nu wa tó jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ amójútó ẹ̀sán mẹ́wàá ní bẹ lórí ẹ̀ alif ẹ̀sán ọ̀gbọ̀n oníṣègùn ní ní bẹ lórí rẹ̀ sọlọ́n kọ́ta ń tẹ̀lé àtẹnìkọ̀ọ̀kan wa bákan náà tààrà dáadáa ọrẹ dáadáa nínú oṣù Ramadan ẹsàn rẹ̀ ògbé o nígbàtí Ramadan tún lọ ìjà dúpẹ́ fọlọ́ wọn torí pé níwò yìí àwọn àsìkò péréte la sọ fún wa pé fẹ́ ṣe tọ́ọ̀ nínú mọ́sálásí wa àti wa ní sọ̀hábà ni kọ́ bá wa àwọn lárúbáwá dáadáa tí wọ́n ń gbé owó ìtọ́rù tí wọ́n ń gbé fáwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n ti dé ọlọ́run kó bá san wọ́n lẹ́sàn olóore wà láyé tó bá rí ní ọ̀sọ̀ wọ́n ṣe ní gbèjì wọ́n ṣe ń tọ́ ọmọ ìlú wọ́n ṣe ní òkè àrò àbí ní àwọn arúsùlámù bíbà yìí lọ́dọ̀ àwọn àjì tọ́hìrò àbí bẹ́ẹ̀ kọ́ ni àṣẹ ní bíbà yìí àṣẹ lọ́lọ́kọ̀ ọyọ̀ wọ́n ṣe ní àṣòrí bíbà yìí náà tẹ̀hún ti bẹ́ẹ̀ tẹ báwo fẹ́ á sọ́yẹ ká rérò ní sọláàtù lùmọ́gìrì ní mọ́sálásí tiwa yóò sáfù mẹ́fà sáfù márùn-ún sáfù mẹ́fà márùn-ún tí wọ́n sì ń lọ sáyè káyì táwọn ń lọ sáwọn àyè yẹn káàkiri ebi ń pa àwọn èèyàn o kì í ṣe ní rọmọdán nìkan lè fi pa wọn o wàláhì wọ́n sọ ìṣesí méjì fún mi nípa ìṣesí àwọn èèyàn kan ní gbégi a ah, omi sì fẹ́ bọ́ lójú mi ẹ wo bí gbégi ṣe jìnnà tó yẹn ẹlòmíì pé a ah, wọ́n ní tọrùn mẹ́mẹ́ ń lọ sí farada kò sí nǹkan kan lè ẹrú ọlọ́run wá lọ wọ́n oúnjẹ ó oúnjẹ kalẹ̀ nígbà tó ti sọ láti sọ ọkọ̀ rántí mọ́ ti dé ibi skul ti ń bẹ ní àgọ́ ji àbí ó débẹ̀ lọ́ba rántí ó tún wá padà nígbà tí ó débẹ̀ dá oúnjẹ ti lọ sí ẹ dákun náà gbogbo òun ni ó ti rí nínú ìgbésí ayé bá ó ti ṣe pé ah! padà gbóúnjẹ yìí wọ́n há jẹ wọ́n há jẹ ọgbọ́n jẹ ọjẹun nígbà tí ó jẹun sábà ọmọ rẹ̀ sí ìrò jẹ ọba tó ọ ọjẹun òórùn jẹ subhanallah bá a ṣe ń fún wa fún wa ìwà olóore ni tí ọ̀pọ̀ tí ò rẹ̀ fọlọ́run ọba ọlọ́run dáadáa mọ́ ẹnìkan tuntun lọ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá tó fún láǹfààní kó ronú padà kó ro ìgbésí ayé rẹ̀ padà nígbà tí wọ́n dọ lọ́rọ̀ tán ẹni tọ́lọ́run rántí wọn màláìkà tọ́lọ́run rántí wọn nírìí sí èèyàn ó tún wá lọ bá wọn padà pé ah, arìnrìnàjò ni mí ìní nǹkan tí mo fi lè parí ìrìnàjò mi àyàfi pẹ̀lú ọlọ́run lẹ́yìn náà pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ dákun ọ̀wá fún mi ní nǹkan kankan nínú tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ lọ́dọ̀ fún mi ah alẹ́kọ̀ọ́kọ̀ kẹfì rọ bùkátà pọ̀ bùkátà pọ̀ ó rí mi ni mo mọ̀ parí sẹ́kùn fún mi ní nǹkan tí mo lè láwọn èèyàn òbí ní máa bú mi ó ní àà kò sí nǹkan kan tọjọ́ kò sí nǹkan tẹ́lẹ̀ ó ní àfi àà ṣé bí wọn náà parí tẹ́lẹ̀ rí tó náà tó fún ọ ní irun tí ọjọ́ lòun láìláì ká ni pé wọ́n ń kún tẹ̀kẹ́ máa kúlì tó ọba jẹ́ pé ọba rí bó ṣe wí yẹn ọlọ́bẹ̀ nìkejì náà náà sọ pé àṣọ gbogbo kẹsì rọ bùkátà pọ̀ ọ̀dà tí wọn náà bá parọ́ ọlọ́run tọ́ padà tí mo ti wà tẹ́lẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹta ló ní wàláhì òdodo ni mo ti jẹ́ nìkan tí mi ìríran rí tẹ́lẹ̀ wọn ọba ìlẹ́fẹ́ ló tó la ojú mi aláìní ni mí wọn ohun tó fún mi ní àgùntàn àti àgò yìí tí mo sì tọ́ wá di àgbo báyìí mú gbogbo tó bá fẹ́ múnú nu dúkìá yìí ẹ̀yin mẹ́ta mi sí

ànábì ni wọ́n máa dáàkì kílẹ̀ rí wọ́n ní sọlúnà kà mànú sọ́ọ̀lì wọ́n yẹ sùnmúnà kà mànú sọ́ọ̀lì wọ́n yẹ sọ́ọ̀dà kó nàbí kò bóòlì àwọn àlè wọ́n ń sẹ́sọ̀ láti wọ́n kírun wọn bá ṣe kírun àtúndọ̀ ń gbàwẹ̀ ni ṣùgbọ́n o wọ́n ní ọlá débi yìí pé àwọn owó tí wọ́n wọ́n yọ zàká wọ́n sì tún ti sàárà níbẹ̀ àwọn òṣèré nǹkan tá a fi ti sàárà lòdì sí ọ̀rọ̀ ọmọ fún wọn ti rẹ́bùrú wa ànábì ni ànábì ni awa kò jẹ́ alọ́láhu lẹ́kùn má tẹ̀sán dàpọ̀ nàbí. sẹ́kẹ̀ ìsìnkú ọlọ́run ti gbé kalẹ̀ bẹ́yìn náà iṣẹ́ yìí náà lè máa fi ṣe sàárà fa inna bi kulli tasbihatin sadaqa ànábì gbogbo subhanallahi ṣe bá ṣe sàárà ni ànábì wa ka gbogbo ẹ̀ lọ fún wa ẹ lọ́ máa ṣe kò sẹ́nìkan tí yóò tún balẹ̀ dà ẹ̀fẹ́ tó bá ṣe wíńdẹ̀ sí wọn wá lọ dún ní máa wọn sì nígbàgbọ́ fẹ́ san yóò ṣe kí ni yóò tẹ̀lé táwọn tẹ́ ẹ sì mọ̀ pé kò síbi wọn ti máa ń yọ náà dá tí èsì rẹ̀ ò ní rú ti di olójú kòkòrò wọ́n á padà rí náà bá tún gbámú wọ́n bá tún ṣekún wọ́n bá tún ṣekún wọ́n tún lọ bá lẹ́sùn láwọn aláìní wọ́n ní òjíṣẹ́ ọlọ́run wọ́n ti rí wọ́n ti mọ sáà ṣe òjíṣẹ́ ọlọ́run fún fún fún wa ní nǹkan míì ànẹ́bí ni ẹ̀ka gbẹ́jẹ́ mọ́wọ́ ẹ̀sìn ni ìhálì kàfọ́dún lọ́yìn yóò ti hìmọ̀ yẹ̀ṣà ọlọ́ọ̀lọ́wọ̀n ọba ní ìfẹ́ ni tó bá fẹ́ ọlá ni ẹlọ́lọ́wọ̀n fẹ́ nìkọ̀ọ̀kan yìí tẹ̀ wá lòun yìí dáadáa ọlọ́wọ̀n àtúbẹ̀ ọba wa sàn àwọn gbogbo àwọn tí wọ́n dúró tí wọ́n tẹ̀gbìyànjú wọ́n náwó wọ́n nára wọ́n ná wàhálà sábà jùlọ àwọn obìnrin wa tó ṣe pé wọ́n dúró láti máa ṣe gbogbo nǹkan tí ò tí à fún wọn náírà yọ kan lórí gbogbo ìgbìyànjú yìí. adúpẹ́ pé èròǹgbà wọn gbàdá ti rò pé àlè ṣe gbogbo Ramadan anílàta ìgbẹ̀yìn la fẹ́ ṣe ṣùgbọ́n dàjù lọ́wọ́ ọba ìlẹ́jọ́ láti bá wa gbé tó fi parí alihamudulilayi rabbil alamin. ẹ dákun àwọn wa tá a bá ń pè wá síbi dáadáa oríire ara wa là ń pè wá sí kọ́ọ̀rùn tó yahun lánàá tí ò ṣe tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ lá ọlọ́run pàṣẹ fún ilẹ̀ kọ́ máa ọlọ́run ní ṣe ti ibẹ̀ o ọlọ́run ní ṣe ti ibẹ̀ o ọlọ́run ní ṣe ibẹ̀ o ẹ̀yin náà máa mú jáde àmì látọ̀ kò séjò lápò yín owó ní bẹ lápò yín kò sákèké lápò yín owó ní bẹ́ẹ̀bẹ́ kí ló pé ò lè darí tákàdá tí tó ṣe pé tákàdá ní darí ẹ̀yìn arọ̀wá gidi arọ̀wá gidi iṣẹ́ olóore yóò dúró dáadáa tó pọ̀ ìwọ náà tọ́jú pé láàrin rẹ̀ sáà ní ọlọ́run ọba ìlẹ́jọ́ láti àbí ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlọ́run kó sáà ní sẹ́ni àtẹnìkọ̀ kan wá o gbogbo àwọn ìjọ ti sáà ọlọ́run kan tẹ́wọ́ bá lọ wa ká mọ̀ pé ìjọ ti wá àdékù ní àdékù ní gbogbo àwọn tí olórí sáà sínú Ramadan lẹ́yìn Ramadan á ti fi ní o

tọ́ padà sínú túrọ́bù tó ń mu ó túmọ̀ ìfi oṣù rọmọdọ́ọ̀nù rẹ náà ó ti fi ṣeré ni kò ní túmọ̀ sí ọ subhanallah ẹ jẹ́ amójútó ìṣe olóore kọ́ máa lọ ó mú sí fojú oṣù kan ó ti sàárẹ̀ kódà ìwọ náà torí pé àlàáfíà ṣe kí ni o ó tún ṣe sago ara ẹ̀ ó mú gbọ́mọ́ alihamudulilá pa igbó tí ìkórè rẹ̀ ń bẹ́ẹ̀ bí igbó tẹ́lẹ̀ náà gbogbo àwọn nǹkan tí ọ̀dà ẹ̀dá kan ti báyìí báyìí sí i rọmọdọ́ọ̀nù lọ wọn ni ọ̀pọ̀ wa ni bẹ́ẹ̀ ẹja lọ sí bẹ́ẹ̀ èwo ni ẹ ń pè ní bẹ́ẹ̀ mọ́sí it's my base now ọgbọ mọ́sálásí ni bírèkì tèmi nísinsìnyí àti di iṣẹ́ mi ń lọ sí bírèkì orí ibú mọ́ bí ọlọ́wọ́ bá ilé fi ọlá pé bírèkì orí ibú yẹn ti parí nù gbèsè ayé rẹ pé kọ́mọ́ tẹ̀lẹ̀ sí ọmọ rìn súnmọ́ àwọn ẹni rẹ jáwọ́ kó lára àwọn tó fi fún ọjọ́ ẹni ibú àtúntì ọlọ́wọ́ bá fún àwọn tó wọ́n jẹ́ aláṣẹ wa lórílẹ̀‐èdè nàìjíríà bá kọ́ wọn máa ń ṣe o gbogbo àwọn àṣìṣe tí wọ́n ṣe dákun bá ní tún wọn ṣe o bá ní kọ́ wọn máa ń ṣe alámọ̀rí ẹnì kọ̀ọ̀kan dákun mọ́dì ọ̀dọ́dúró àwọn ìjọ tuntun àtẹnu oṣù rọmọdọ́ọ̀nù à ń bẹ̀wọ̀ ọlọ́run ni kò sáàmà dájú pé mi àtẹnìkan ká pé á ah, alihamudulilayi mi yá ah, ninety nine ni màá gbà kódà títì mọ́ gbà kò sáàmà dájú o ọlọ́run ní yẹn bẹ́lọ̀ rẹ̀ bákin stream kò gbogbo pẹ́ẹ́sẹ̀ pẹ́ tá a ta ṣeré ọlọ́dà fún kòríjẹ ní wa rọrùn rọra ọlọ́dà fún ṣẹ́fẹ̀ ní àtẹnìkan kan wa ọlọ́dà tọrọ àti tọ́pọ̀ fún àmì ìwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá ní kí àwọn ará ilẹ̀ bá rí fáǹsọ̀ hábà rẹ̀ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar qumu ila salatikum rahimakumullahu ta'ala. Thank you.